wọ́n pín ogún fún lọ́sẹ̀ tí ń bọ̀ jẹ́mà ló tó àti bàbá ìjẹ̀bú ló fowó ta owó tó kàn ọ̀hún tó bí eh, thirty million náà tán pín tán ó tún wá ń béèrè owó lọ àgbàájú thirty million wọ̀lá ẹni tí ń bá tí ń bá kókó ta eh, five million náà ìyí òun wá mo rí five million one hundred thousand wọ́n á ní pé ìta dáadáa ni <laughs> wọ́n wá kó twenty million sí lọ́ba lọ. ẹ ti rí pé gbogbo tí wọ́n ń dà wọ́n tó ń gáàdì dé yẹn òun ló gbé bàbá yìí kú kíá àwọn ọ̀rẹ́ mi ti ń lo limousine. ó ń pín ogún fún báyìí ọ̀rà ni ọ̀rà tá báyìí ó kàn wá ah, ọ̀nà táǹkì yìí ọ̀dà ó dògbò mọ̀ṣọ́ sí lọ́rùn. ibi náà tẹ́lẹ̀ ẹgbẹ́ mọ́tò láti rẹ́ǹtì. èlò olókùdànù ẹ̀jẹ̀ náà ó ti kó owó dànù lẹ́ẹ̀kan náà torí wo kí ní òun tó bá ilé lọ abẹ́ tó bá lọ sí dáadáa ní òní ilé ìmọ̀ rẹ̀ gbogbo owó yẹn ti jẹ́ báyìí owó ìkà ló pọ̀ ni ó ti lọ náà nìyẹn ló fi jẹ́ pé fìtọ́bìrì ṣàròhó wàlìhìmíyàtò àwùfẹ́kù sọ́ra rẹ̀ ìníyà fún ìkàrà àwọn ojú owó fẹ́ wọ̀ ẹ́ lójú má rìn sún jù ní ìdí ọmọ lówó of course ó wàá ṣe rí sọ́nà kànṣe of course bó láti rí irú mọ́ṣáláṣí àbí ètò dàbí lọ kọ́ of course bó ló fẹ́ lọ hajj ẹni tí ò lówó ní ìsìn ò lè lọ hajj àbí tí wọ́n bá fún òun ò dá lówó ni o ẹnìkan ò lówó jọ ọ̀nà sàhìn wàhálà ní ọdún ẹnìkan gateman ni bàbá olówó sì ran ní tí ò retí ilé ayé ẹ̀ pé èmi èlò kan fẹ́ máa dá káwọn èèyàn tó mọ̀ pé gate man ni ìjọ tí gbogbo everybody bá lọ sọ́jà tọ́lọ́ra kan òun ò ní òran kankan ní ọdí pé ìdáhùn bí wá ìdáhùn dúpẹ́ ni ẹnìkan wá ń sọ fún gbà owó tó ẹni yẹn ní ìsìn kò ní tó ń ṣe kò lọ́mọ kò tì wọ́n kàn wọ́n pé olówó lọ hajj ọlọ́run bá kó kọ ẹ̀dá bá ní ọ̀gọ́ abábọ̀sáàdì àlèmá wọ́n sọ fún wa ní kútùbà lẹ́nu ìwà nǹkan ọmọ korúkọ sí pẹ́ńtà bá ti dáńkọ rẹ̀ lára fáyọ̀ wà pàpà ńlá rọ ni wọ́n ti dáńkọ rẹ̀ ní àràfá báyìí wọ́n dé ibẹ̀ wọ́n rọwá ọmọ ṣèkánì irọ́ ni ẹni tí wọ́n dáńkọ rẹ̀ ta ni ó rántí gate man ẹni tí ò tẹ̀ mẹ́ntì lọ. في الطبع شره والحمية أوفق ثاني الحرص مع الهوى فالحرص لص والهوى ظلام فلذلك قال لص الحرص لا يمشي إلا في ظلام الهوى كي تقول ojú kòkòrò tí è ṣe tìyàn pé kó jẹ́ tiẹ̀ àwọn ojú kòkòrò tí ó jẹ́ lápọ̀nlé wọn ń pè yín lójú kòkòrò mọ́ mo fẹ́ ní ìmọ̀ mo fẹ́ kí owó mi pọ̀ sí láìsọ̀dẹ̀ ìwọ̀ àwọn eré kò sí láìdá ọmọ ẹni tí ẹ ṣe tiẹ̀ fa alùsùsù láyún sọ́fù ọláyùn sọ fún àbìlùsúnsí ìlà àǹtàkùnà tí ìkùn ẹ̀fà alàtọ̀rí ìkìnnìkọ̀fìyẹ́tì ẹ̀ lè pèèyàn lólè tó bá ń mú nǹkan lójú yín ẹni tẹ́ ẹ pè lólè ìdá ń pè lólè òun ni pé kó mú nǹkan yẹn àǹtọ̀rí ìkìnnìkọ̀fìyẹ́ ó jí mú ni ìdá ṣe ń lólè ẹni tí àbá ní pè ló lè fàlísù máa bọ̀lẹ́mí wàlẹ́hẹ́sù máa ń hàwà ẹni tó bá kọjú sí tọ́fẹ́ gbà kan lọ́wọ́ yín yorùbá lè má lédè mí ìbọn lédè náà sí irú yìí ẹ ṣe o lè tẹ́ ẹ pè ní kíni o tẹ́ ẹ pè ní thief irú wọn ẹ lè pè ní tẹ́rọ́rìsì àwọn adigunjalè ìdájọ́ wọn yàtọ̀ síra ẹni tí ó jí nǹkan yìí á ń tọ̀rí ìkìlù kọ̀fìyẹ́ ti lọ́nà tó pamọ́ ẹni tó bá jí ta wá padà wá discover kó tó túbá tó bá ti túbá síwájú kan tó mú ọ yàtọ̀ ta irú ẹ̀ tó bá yá pé kinní ẹ̀ bá tó déédéé ìǹtọ́ yẹ jí tá ń pè ní nìsan huwa rubu dinari one fourth of dinar ní dínárì bahrain kọ́ dínárì kuwait kọ́ dínárì gẹ́gẹ́ tí wọ́n lò ń gbà yẹn òní equivalent gold tó ẹ kó súnmọ́ ti libya so ní ìsìnká wa pé tí èèyàn bá jí nǹkan fifty sixty thousand intifa'u alkinu almawani'i kan wá mú an tariqin khafiyyin wọ́n ṣe kí ni ó jẹ ọwọ́ ẹ̀ bó lè èyí tó wá káyàn mọ́lé eléyìí èso lè adigunjalè nìyẹn ìdájọ́ tí wọ́n innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasadan an yuqattalu àwọn yóò sọ ìlẹ̀kùn jẹmọ́ ọláyà ọlọ́run dákun mọ́ sí wa lẹ́ràn àwọn gbogbo yìí gbogbo ẹni tí ó bá nìkan negotiate pẹ̀lú àwọn ẹni kan sọ ẹnu ẹni fẹ́ negotiate tí ń mutí tí ń wà on high drug kí lẹ fẹ́ wí fún then kí náà kí ni ẹ̀ṣẹ̀ tá a fi negotiate kan náà pé a lọ school àfi rógo nígbà tí èèyàn dìde ìwọlé tó lọ gbé principal tó lọ kó àwọn ọmọ ọmọ two years ọmọ ọmọ two years náà wà ń bẹ̀ kí lẹ̀ṣẹ̀ àwọn yìí ń tán fi negotiate ṣéyàn wá jẹ́ranko ní tẹ́wàá wá máa fi wọ́n ṣe sílà sílà wá ní mo fa wọn bọ̀ pín sókè memorandum of kí lẹ́ ń fa wọn bọ̀ lórí kí ẹ ti mọ̀ rí pé àwọn èṣùmọ̀ mi kò sí tó wà lẹ́mìí wọn bó tẹ̀ wọ́n ti dìbọ́ǹkì rẹ̀ wọ́n ní wọ́n ń gbé pé kí wọ́n establish ṣẹ̀ríà lọ bọ́lá ẹ̀yin náà ni ó kọ́kọ́ mú igbe tẹ̀lé fẹ́ gba àwọn èèyàn yín padà ẹ ṣe kí ni o ẹ fi ṣẹ̀ríà lọ mo ní ẹ lè fi Islam ṣe bargaining chip because intan ń ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ fúnra rẹ̀ Islam lọ́tàkùn tá a bá ń bá kèfèrí jà ní ìjọ ogun ànábì kọ àwọn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ ó ní tẹ́ bá rí tí tó wà ń ilé ìjọsìn tẹ bá ń bá wọn jagun tẹ bá ń bá wọn tí ẹ pa í ṣe mùsùlùmí mo tún sọ yìí ẹ ń ja ogun òun á wà ẹ níbi títí ń ṣe ẹ̀sìn rẹ̀ ẹ̀ nípa obìnrin ẹ ọmọ kékeré tí ti bàlágà tí ẹ̀ fi ń bàlágà àbóbìnrin tí ó ní àwọn secondary female characteristics àwa wò kò wá sí ihun àwọn atáwá ní ẹ gbọ́dọ̀ ọkàn yín náà lẹnu ń gbé wọn à lè speak full Islam láìláì kò síbi tán ti lè tó gbogbo àwọn tó máa ń tẹ́ẹ̀kì ìdájọ́ ní máa dọ́hàrì yìí kò sí ẹni tó wà ní tìrú yẹn rí ẹ lè fi yẹn ṣẹ́rán ọ̀hádìí pé ibi táwọn ẹ̀rú wa ń ba ogun èèyàn ní ìsìn ẹ ti dábẹ̀rù ńlẹ̀ sí tálẹ̀ ń bájà kì í bàtà di nǹkan ti dì náà rẹ̀ ó já wọn wọn kúkú torí ẹ̀sìn àwọn kan náà wà tájà Islam ìjọ wo ni mò ń sọ̀rọ̀ pé kí n mọ gba rìwáyà tá mo BDM gba rìwáyà lọwọ BDM òun wá alùsùnà ló bí ibo lẹ ti rí ta ń gbé chéènì bo ẹlẹ́dẹ̀ lọ́rùn ẹ̀ràn pé tó wá ń yan pé òun náà ní chéènì á ti mọ̀ pé ibi tó padà bọ́ sí ìgbẹ́ ni ó yí gbẹ̀yìn gbẹ̀yìn ẹnìkan náà wá ń kó ti vdm ọlọ́run dákun ọjà burú ṣe wá bọ̀ gbogbo ẹ̀ náà sójú òtí ìtì ní kálukú báwọn láyé èèyàn ò lè fi Islam wọn fi ṣe bargaining chip but bó ṣe wá rí ẹni tí wọ́n ọ̀rọ̀ kan lọ bẹ̀ ní ìjọ tá a bá mú tiwọn náà sí gbogbo ọlọ́kọ́ ló ń sábà ká owó kíní ìkóró torí pé wọn à kí ń kọ lẹ́tà sí ọgbọ́n tí wọ́n náà kọ lẹ́tà ọ̀hún ìrì èbí rìbá àwọn ìjọ ẹni tí ó ṣàbúrò ẹ̀ lè máa ó kọ lẹ́tà sí kò níwọ̀n bẹ́ẹ̀ ní open díẹ̀ àwọn ibi tẹ́mi ti gbà fọ́wọn aláburú máa ń kọ lẹ́tà tí wọ́n sì wá òní tó ẹ pé kò ní

ìmọ̀-jalè kéèyàn tó wá jẹ́ adigunjalè ó wá ó fi kàn yín bí iná ó dàbí pé ṣe kíláàsì àmà ni mo ti sọ ọ̀rọ̀ títí sátidé ni fi oògùn sọ́rùn ọwọ́ ọyọ ṣáyẹ takọ́ ó ẹ̀ta sọ́rùn rahman rahim wa sallim ó sì gbogbo ẹ̀yin ìjọ nàìjíríà ẹ lọ lè múra ìbọn yóò lè ràn wá nígbà tó yìnbọn tó ní Allahu Akbar ìbò òyìn àbí màá kò ṣe ni o kò wọlé pé àwọn tó ń lo ayẹta ṣe ìsìláàmù náà nìyí náà dúró fún wàláhì ẹ lẹ́mí ẹ̀ kó jáwọn èèyàn máa ka kò sí lẹ́gbẹ̀ẹ́ bí tí ó ti gbogbo èṣù tí ń lo dọ̀fẹ́ lọ́wọ́ ṣé èèyàn tí bẹ́ẹ̀ rìn sí Islam ó lo yóò lo èṣù ó tún wá ṣe gbogbo ẹ̀ tó tún ní Allahu Akbar ọlọ́mọdé àṣẹṣe amalis àfààní àwọn ẹ̀ńtẹ́yẹ tó lè pè lísò yóò ṣe nínú òkùnkùn táwọn èèyàn rí wà á fọwọ́ so nǹkan méjì pọ̀ ó ní lísò hirsi la yamshi illa fi dhalamil hawa. gbogbo olójú kòkòrò ìfẹ́nú náà ní tẹ̀lé ojú náà ní máa sọ yẹn lólè intan bá ti gbélé yàn gbogbo àwa bímọ bímọ ẹja máa jẹ́ kí àwọn ó fẹ́ kọ́ máa rẹ kí nǹkan kó má lack kò gbogbo nǹkan tí ò sí ọmọ wọlé ó gbogbo ẹ̀ kò sí gọ́ọ̀bìt pé àárọ̀ nílé tó bá ń san ọ̀gbọ́dọ̀ fọwọ́ kàn àárọ̀ nìkan lọ́wọ́ tó bá débẹ̀ lọ́sàn òun náà ló ní o gbà á lọ́wọ́ rẹ̀ yóò ti mọ̀ pé lọ́sàn èmi kọ́ mu ní ìtumọ̀ ẹni pé tí ò bá jẹ́ tiẹ̀ kò ní mu ọmọ rẹ ṣe ń wọlé náà ní mú bisikíìtì ní mú súwìtì ní mú gbogbo rẹ̀ tó fi wá ń pé fifteen years ó ń pé eight years ó ń mú ten years a máa lọ kí ẹ nìkan lé lọ́ba ní bisikíìtì lọ́ba ah, bisikíìtì mi rèé ibi tójú kòkòrò ṣe yàn dé ni ìwọ ló kó o ní mọ̀ torí wọn ti lè gbé ogun tó ń bá ti rí òun lóde éèjì kan sì wà ọmọ kékeré ló possess everything ìgbà yẹn nìyẹn tó wà mọ ọkọ kò sí lùlù ń bẹ instruction ni pẹ̀lú ọ̀rọ̀ tó ń dà ibi táwọn mi ò mọ nìyẹn ẹgbẹ lọ́wọ́ mm-hmm. ẹjọ ó mọ tí ó ṣe kó lè má débẹ̀ ń gbà mí alẹ́ nìkan lọ sí àlejò kan wá wọn kan wálé ẹ àwọn asáàbà àlejò ní Pepsi àbí bóyá mọ́ọ̀tì ọmọ ẹni tó gba alálejò wa ń wò ó wá mú ó sà ń wò gbà bàbá mi lásìkò yìí wọn ò ti ní lọ mú kọ́ọ̀pù wa kò mú kò pé yọ pé tí ọ̀rọ̀ bá ti mú ó kàn wọ́n wọ bàbá lọ go and bring up ó ti máa mú dé eléyìí ò ní go and bring up kò tí ì tán ẹ gbọ́tọ̀ délẹ̀ ẹni sà mú gbàtẹ́ ẹni náà mú bóyá òǹgbẹ́ gbé àlejò ni lòún bá yí gbogbo ẹ̀ sínú kọ́ọ̀pù ó wá mú lọ ó wá mú lọ ó tún gbé e lẹ̀ ọmọ yẹn gbà kò tí ì dáná <laughs> nígbà tó gbé tó gbé sẹ́gbẹ́dẹ́ don't finish it don't finish it <laughs> ẹni yẹn wà embarrassed torí pé àwọn òbí ò tí ì fi kọ́ pé wá ń bí in tó bá jẹ́ títì ẹ eléyìí ṣe tiẹ̀ ọ̀la ìfẹ́ lomi ò ti bọ́ta tí ó wà lọ́mọ ìjàlè ẹ̀kọ́ yẹn ẹ fi sọ pé alhibsuma alhewa wàlúsùsùma abdulami lisulhibsi láyẹ̀mṣí ìlàfí ẹ̀rùgbà àwọn ṣíyàmùl akhlaq ní àfà bọ́ sí báyìí ní náà afá ni habbatu al-mushtaha bí òwe lówe làbá ń bá sọ̀rọ̀ lẹ́ni o that your cravings in tó fẹ́ yẹn wọ́n fi wé seed in tó lé ó ní in tó ń fẹ́ ni táàtà fọ́ọ̀kì tẹlẹf alfọ́ọ̀kù ó ní kí la máa ń dẹ kí wọ́n ń pè léèbó trap alfọ́ọ̀kù ni trap trap yìí wá rèé ó lè jẹ́ kànga náà dẹ níbò abẹ́ ọ̀pọ̀ ó lè jẹ́ igi igi eléṣò òun ni wọ́n gbẹ́lẹ̀ wọ́n da nǹkan bò tọ́ ọ bá ti ń yọ̀ lórí ẹ̀ báyìí oko sí i. ni destruction. wọ́n ní that your craving in tó ń sábà pé tí ìgbà ti rí eléyìí ìní ìní sinmi. fanita tafakhi talafi ibi tí wọ́n so mọ́ ibi kí mo pè é kí lè pè é nísìnyí trap destruction. abúṣe rí lẹ́nu. téèyàn bá ń wá owó tó ń wá pé òun ò ní í ṣe padà wá bí tí ó ti kan ti tí ò bá wẹ̀wọ̀n torí in ẹni tí ó bẹ̀rù ni ẹ pé yóò padà jọ owó pàdé torí kò wọ́n ti ṣùgbọ́n wọ́n pé yóò jọ wẹ̀wọ̀n ń gbogbo EFCC jẹ́ jẹ́ àfi tó bá ti jẹ́ pé ọ̀rẹ́ pírẹsidẹ́ǹtì tó wà ń bẹ̀ ni ọ́ ẹgbẹ́fọ́ nàìjíríà tó wà ẹ̀ bẹ́ẹ̀mí báyìí sì wọn efcc kan dá mi iṣẹ́ ọ̀rẹ́ pírẹsidẹ́ǹtì kì í sọ̀tà rẹ̀ a sì máa ń ṣàdúrà tó yẹ báwọn ní ìsìnkẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n ń sọ̀tà rẹ̀ sì ń sọ̀rẹ́ efcc kan ò lè má bá mi ìsìnkẹ́ sọ pé bákan kódà kí n sọ pé ah, àwọn èèyàn ṣe wá àsìta kó jọba ní tó yẹ pé mo jẹ́ ní tí mo ẹ ṣe ṣùgbọ́n ẹni tí bá ti rìn lójú ọ̀nà wọn àwọn náà máa dẹ́ gẹ̀ẹ́n àti fi jẹ́ rí náà kódà ó years ago ló ti jẹ́ akànṣíwé kan gbé ẹ award contract kan ó lè wọ́n ṣàbẹ̀wò pé káàtì ẹ̀kọ́ kọ́ dààmú ẹ̀kú gbẹ̀rù ẹ̀dá gbogbo tí wọ́n wá ẹgbẹ́ wọ́n ń pe gómìnà èmi fẹ́ jẹ wọ́n ń pe tàkìtà fàkìyèsí ìmánì rẹ̀ máa wà destroy jẹ́mọ́ àmọ́ tanra rẹ̀ the truth ni pé tó o bá ti ń bá wọn jókòó meeting ní politics ìwọ náà mọ̀ pé díẹ̀ díẹ̀ ọmọ ìjábọ̀ tí ọba jábọ̀ tán lẹ́ẹ̀kan náà wọn láì ẹ̀ tó o bá bá sá ìjọ tó o ti sá ẹ̀wọ̀n náà ti túnṣe amóṣeré nìyẹn èyí tó kéré jù bẹ́ẹ̀ lọ inú àwọn ọmọ inú school àwọn kéékèèké sọ́rí o ẹ̀ ìṣọmọ kéékèèké o

àwọn ni wọ́n ń ṣe báyìí kò sí kankan ní dìpátímẹ́ǹtì tí ètò ń ṣe títí yunifásitì of faculty àná ń ṣe báyìí fúnra wọn ẹdún oníbò náà ti wá ṣe tán wá déta àbá àbí sọ wípé hey habbatul mushtaha tahta fakhi àbá ni nínú tí máa ṣe ẹni tó bá fẹ́ destroy olùgbé yóò ṣe sùúrù lásìkò tí sùúrù yẹn ò pé mọ́ àbá ni fatafakkar wọ́n kọ́dẹ̀ ha na sọ afáàní ronú sí ẹran àbádìẹ àgbò tí ń jà kùtùkùtùkùtù àbí màálù tí ń jà kùtùkùtù tán bá ń dẹ̀gbẹ́ ẹ̀ délẹ̀ tán fọ etí rẹ̀ bó lójú kí ló ṣe jàmọ́ ẹ wà farabalẹ̀ toró ti mọ̀ pé kò sí tó kù mọ́ afáàní ronú sí sùúrù tí ẹran máa ń ṣe ní ìgbà tó yẹ pé sùúrù òpè rẹ̀ mọ́ ìwé ẹgbọ́n mo nílò olórí làfà ń bá a sọ̀rọ̀ ní ìsìn tàfàkà ti zẹ́bìí ọkọ̀dẹ̀ hánà tá bá ní ṣe sùúrù má tọrùn bọ politics wọn ha ní fẹ́ Islam ni sùúrù kan wà padà ṣe o kódà o lè mú ọ torí pé wọ́n kò jẹ́ ọmọ tí ń wò wá bí kankan yìí jẹ́ ń ìjọba APC ọláyè láti jọta àti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sì mí gbọ́ o kíkan sọ níwà sí méjì ẹ̀rí àwọn PDP ọwọ́ máa láìkí máa wá sí mọ́sálásí bí a ti wá rí àwọn èèyàn náà wà máa dẹ ọ àbí kí ẹkú mi tí ì gbégbá o toríjọ́ ti bá ẹ lọ ṣe mistake wá sọ pé ẹ wọ́n ń ṣe mí tí mo kàn lọ pé mi náà kàn fẹ́ wà ń bẹ báyìí láàárín PDP tẹ́lẹ̀ kò kàn bá wọn bá tẹ́ ẹnìyẹn jẹ́ káwọn ẹni díbẹ̀ fún ṣùgbọ́n àwọn. ìwọ láti mọ̀ bọ́ta àwọn gan ìwọ náà tí wọ́n náà bá débẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe kan lọ́sọ̀rọ̀ ṣẹ́gun ọgbẹ́ àlàyé. máa dájọ́ torí ìdínà afáà ní habbatul is kept under ọlọ́run kan fẹ́ mú ọ ṣe sùúrù náà ọ̀sẹ̀ tẹ̀lé sùúrù lọ́dà tó yẹ bí ọgbà wọn ni ọgbọ́n ló bá ayé ọ̀gbọ́n kò lè bá ìbọn bẹ̀ eléyìí ọjọ́ bí ọ̀rọ̀ lóòlóòwé bí èyí ṣàdíyìí sí náà ayé àbúrá nìkan ẹ̀sìn látàgbọ̀rọ̀ الحياة الدنيا أو متاع الحياة الدنيا ولا تغرنكم بالله الغرور أما má jẹ́ kí ó kó ẹ̀tàn dé báyìí ìrọ̀nà mi ní ilé ayé tó ọmọ rò pé a kò sí kankan àwọn èèyàn tá a máa rí tí ń ṣe zìnà ẹjẹ́ ti ti fara ń balẹ̀ wọ́n lọ́ yóò lè ṣe zìnà ẹ̀wọ̀ 60 years lóbìnrin ṣègbí gbogbo ẹ̀ ó kọ́ ń para rẹ̀ sí gbogbo ẹ̀ ara rẹ̀ ò lè gba kírò tètè ronú sí sùúrù yẹn ó wà nígbà tí ò ní ìdìmá bọ́ bá kọrin pé o tún lọ múra báyẹn pé wà mí àsìkò tí ti expire you will be patient when the patient is not needed why don't you do the patient. Gbogbo náà tó yẹ, ọwọ́ àwọn ẹgbẹ́ sí gbogbo àwọn ọmọ ìlú.

ó was decided pé goals ni mo fẹ́ achieve ẹni tí máa ń ní passion to achieve goal would have set goals no goal set is equal to fail jama nínú kàkà bí mẹni tí ò ní já ṣáájú láéláé ó ní pé gẹ́gẹ́ bí pé kí ló fẹ́ ṣe lọ́la tó mọ̀ ọ̀la ọ̀la tọ̀la ilé tí sọ̀la títí next year ìwọ náà ó rí pé àbẹ́mi náà ń bá wí ó mọ tó fẹ́ sòrò ṣe tọrọ when we get to the bridge we shall what that is failure ta ló sọ ní bridge yẹn ti kò tó òkè tó ẹ pé bridge tó ti break láàrin kan tó padà sẹ́yìn òkè bridge ló ti rò mú wa mẹ́kùn tí a sí bridge bẹ́ẹ̀ fẹ́ fomi kò sí plan èyí gbọdọ̀ plan for the next day èyí tí sọ next year no nonsense jama in ti máa dà á láàmú àwọn ọmọ mi dà á láìla ẹgbogbo ẹ yóò ti gbé orun tó tọ ibi tẹ ẹ bá ti rí ọmọ ilé kí wọn ti ń sùjù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kó bá wọn wí náà ni mo ti ń wá wọn ẹ pé kò ní góòsì kankan bàbá ńlá wàhálà ni tó o bá jókòó lẹ̀ tíra gan lè dẹ́rù bọ̀ tó o kókè lọ bẹ́ẹ̀ sí yóò há gbogbo tíra yìí bọ́n ẹni tó bá ti dìsáìdì kó wò tiẹ̀ ní mọbi tán lóòdì tíra sí kò ní ní tẹ́sítì àti káyánìtì. gbà tí ò tiẹ̀ rí tó bá ṣí fóònù either Facebook àbí PS wọn mò ń pé látijọ́ ìṣe PZ ní àbí PS àwọn tó ń mọ̀ nìyẹn ẹnìkan wá dáńlódù app wọn kò ní two runs wọ́n tó bá tì ní lọ dáńlódù kò sí tíra tí èèyàn ń wá tí ò sí mẹ́ tòrọ́ọ̀f kí wọ́n pè é tòrọ́ọ̀f gbogbo tíra tó ń wá tí wò lè ti fòórà kódà tíra wa yìí gbogbo tó gbà bíi mẹ́rin márùn different uh, places lẹ́ẹ̀bà ń bẹ tòrọ́ọ̀f tó bá ṣe báyìí ó lè wà guilt to it níjẹ̀ẹ́jọ́ ni mo ń bi pé mo lè pàdé anybody lọ́nà kí ni kí lo set kí lo set fún next year ká sì dìde nírú ìjókòó yẹn ká wá bẹ́lù mi kó sùn láti aago mẹ́jọ alẹ́ kó sì sùn di ṣubú yìí wọ́n tún wá ń jí pé òní kírun ni. Alimamu Ahmed rahmatullahi alayhi wọ́n lẹ́nìkan àwọn ogun ẹni tó bá jáláàdì sí gbà ẹ̀ wọ́n máa ń gbìyànjú kan délé Imam Ahmed torí ṣáràfù ní kí ẹ pàdé wọn àwọn èèyàn máa ń wá ẹnìkan wá wá sọ́dọ̀ rẹ̀ tílẹ̀ ìmọ̀ oṣù ni ẹ má ṣì mí gbọ́ travel lẹ́ni tí ń pọ̀ nítòótọ́ tí ó rẹ̀ ní dẹ́gbẹ́ àwa bóbí ń kẹ́wọ́ bọ̀ ẹni tó bá nírú hímà áálí ẹ̀ lè gbà kó mi kẹ́wọ́ tó ní kó mú in tó bá ní on that journey you want to make a productive use of it Yorùbá lè má lọ ń èèyàn travel lọ sí haram ó wá ṣé mo ti parí ìtàn ìdí mo bá lọ ẹjẹ ń sọlẹ ìdílé èèyàn lọ sí haram ó fi wá lọ ó fi wá dé haram Mẹ́kà àbí Madina kò wá rí àwọn àáfàá tí ń ka tírà rẹ̀ kan tí ń gbọ́ wá sí rẹ̀ kan jókòó tì ó wá jókòó sí hòtẹ́ẹ̀lì ó wá ń ta <laughs> Sheikh Afifi ẹsẹ̀ ìparí wá sí i ó tó wá ń pòsì sórí státọ̀sì ẹnìkan ń gbọ́mọ̀ ṣe ọlọ́ àti pé ti pàdé ṣe àbíbí nínú wà lẹ́ẹ̀ dí ti ẹ̀mọ̀ yìí rí wọn tó fi ló tó fi bọ̀ ṣé kàbdọ̀rọ̀ zákìrì bẹ́tìrì èyí ń wọ́n máa dààmú ẹwọ́ ara wọn èèyàn pé kò fẹ́ pàdé àfa ẹ̀ nínú táwọn àfa máa ń lé ilé ayé ni pé jẹ́ ń pàdé ẹni kí ní sánẹ́ẹ̀dì dọ́dọ̀ ẹ̀ èèyàn fi wá lọ kò ṣe kòrò àyè ni o má but àwọn ilé yóò jẹ́ sọ̀rọ̀ pé in tí mo ń kanu tí ra bàbá ìlú rí òun gẹ́gẹ́ náà ní sọ̀rọ̀ yìí kó dàbí ọmọ mi táyé bá tún wá yọ ọ tún fẹ́ bóyá pé kàn ti ẹ̀fẹ́ kó béèrè ní èrè kan lọ́wọ́ wọn kí wọ́n ṣàlàyé ẹ fi mẹni tó ń gbé tíìsì ìwáìmọ rẹ ó háì kẹ́nìkan ni ẹ̀ kí làwọn wá ká ọ̀la gbogbo tí wọ́n sọ ẹ̀ náà wà mí tíra wọn tí bá ti ṣe sùúrù díẹ̀ sí sí lè rí kò ní kà láyé lẹ́yìn himma aliya afa change ọ̀rọ̀ yẹn ó change yẹ sí atọ́mọ́rù fi bulugil amal tí ẹ bá ní tíìsì tó high el amalu òun ni goals tó ti set into wish láti achieve tí tíìsì rẹ bá tó dẹ̀ wà very determined láti achieve rẹ afa ni kì í ṣẹnu lásán o tó jíbò ní ṣìhádá fi é fi tọ́là ìmọ̀ fàtí ìmọ̀ bí gbìyànjú tí ọmọ wá bí ti rí bí goals yẹn jẹ́mọ́ àwọn méjì kan àtàn kìí sí tọ́lìbù ilmi wà tọ́lìbù dunya wí sókè àwọn méjì tí wọ́n èyí sí ni wọ́n èyí yóò láíláí wọ́n èyí yóò tọ́lìbù ilmi ibi náà wọ́n fi mọ tọ́lìbù ilmi al òun ni bí wọ́n bá ti ń ka tẹ́rà kẹtẹ́bà ìlú ni wọ́n wù ká bí ẹ̀ bá sì jẹ́ pé tí ń wálé ayé náà tó náà wà determined wọ́n bá ṣe ń ṣe business wọn àlè yóò ṣùgbọ́n wọn tiẹ̀ ò kàtẹ́ra kùránì náà bá mùrọ́jà hadithi rẹ̀ bá tìláwà bá mùtọ́lá tíra àwọn àfáàbá àtúwà ń ṣe dárúsù náà ò sí ń bẹ̀ ṣe last week náà bọ́lá kọ pé ìdá ẹ̀ǹtà yòòdìíká ìdá kánà yòòdìíká harro ṣìta ẹ̀hẹ́n ويبصل ويبصل خريفي أها وبرد الشتاء أها ويلك حسن للعلم كل متى ìwé ilé àfihàn rẹ̀ èyí tí wọ́n wá fẹ́ sọ yìí náà lọ sọ̀fà tààrọ̀ ìdájẹ̀lẹ̀ lùbárù afọ́rọ̀ sóńtà àtẹ́kà am himar wàhákà ìyẹn wálé kí every time yóò máa jáde ní kíláàsì kò rí ń fọdù jáde ní kíláàsì kò fẹ́ lọ tọ̀ jáde ní kíláàsì ooru eh, mú ọ̀láyìn táà ti parí rẹ̀ òun náà máa bá yín kẹsàn án mọ ṣùgbọ́n ẹ̀mẹ̀ tó wálé mà ẹ̀sìn mẹ̀ tó wálé kí ó ẹ lọ síwájú afáàní kú wọ́tò tó máa ń fi ìbò lóògì amẹ́lì tó jíbo lè ṣe hádà fi tọ́lẹ̀ mi kò ṣídẹ̀ tó hádàrí mi fọ́ọ̀tì màmúlù ẹ̀rí pẹ́ nìyẹn tó bá wá kó ìmọ̀ yẹn because of that certain book kò ní fẹ́ kí n tí ó wà lọ́wọ́ rẹ̀ kó bọ́ fún ọ láéláé méjì ló kó sínú حين الطلب وبعد حصول على الأمل nígbà tí èèyàn wá bó ni ó ti máa ṣe bó ti ń ka ilé yóò máa bá ilé yóò máa béèrè béèrè ìṣesí tọ́lbù ìlú àwọn afáfẹ́ ju ebi tọ́lbù ìlú ṣe máa gbélé ayé èmi gan máa ń béèrè àwọn pé ṣé mo wà nù wọn ṣá afẹ́ ju ebi ìlú wọ́n ní chairman tó ń pè ní sukla àwọn abámẹ́rin sakla obìnrin tó máa rẹ̀ sọnù tí wọ́n wà tán bá obere obìnrin yẹn ibi ìpè àárí ọmọ kan ní tipa garage ọmọ rẹ̀ sọnù láàárọ̀ ń wá káàkiri àwọn àpè wà ń sanra gbọgbẹ àárí ọmọ kan ní tipa garage bí ó ti kó ẹrù ẹ̀ tí ó fèrègé tí tẹ́nìkan bá pè yóò dáhùn ẹwọ́ ah, ẹ̀tẹ̀ ìjà wojú yìí díẹ̀ tí yóò dáhùn ah, kò ní dáhùn kódà máa gbọ́ tẹ́sẹ̀ rẹ̀ bá gúgò bí ti ń sáré lọ ẹ̀ yóò ní tọmọ mò ń ṣe tí bá débẹ̀ yìí máa tírìtì ìyàn ah, bóyá ń gbọ́ yìí o téèyàn bá ń wá mà lọ àfáà lè ranjú mọ́yà ẹgbẹ́ rẹ̀ tẹ́jọ́ anú kíláàsì lè kú ọ nǹkan kan lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí tó o ti ní góò yẹn oníwòlẹ̀ oníwòlẹ̀ tẹ́nìkan bá sọ pé jáde ẹ̀mọ́ ṣeré òní ti pẹ́nìkan pè ọ́ ní dáhùn ó ní ìṣesí ẹni tọ́mọ rẹ̀ sọnù táwọn aṣọ pé ọmọ rẹ̀ wà ń bì kan bí ó ti ṣe ní ìgbà yẹn tó yẹ pé bó bá ṣubú yóò tún dìde ó nígbà tí bá tó rọmọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tí wàmọ̀ ti máa ń rí ṣé ó lè máa lọ gbóni wọn lẹ́yìn látàárọ̀ mo ti ẹ̀ tí wọ́n ń wà ẹni tó ń pè pé ọmọ rẹ̀ wá ti bọ́gẹ̀rẹ̀ ọwọ́ ẹni látàárọ̀ náà mo ti wọ́n ń wọ pé ìdílé sanmi ẹja fún ẹ máa gbé bẹ́ẹ̀dì kí n sùn náà kí sókè ṣé yóò ṣe bẹ́ẹ̀ bí ò bá ti ní í ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé tó bá fẹ́ nímà ìṣe sí ẹni tó máa rẹ̀ sọnù lóbìnrin torí tó bá tún rí tán yóò tún máa bẹ̀rù kí wọ́n jì mọ́ lọ́wọ́ alhadaru min fọ́ọ̀tì gíní o ẹ̀rí gbọ́rọ̀ yìí ní ìsìnkílẹ̀ ayé ìṣeré nìyẹn abákò lórí yẹn àti bẹ́ẹ̀ yẹn akẹ́kọ̀ọ́ wí yẹn ẹ̀yẹn bá ń kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ hàn alẹ́ rìsọ́ọ̀tì àwọn èèyàn ti ń sunkún káàkiri ẹ̀kútọ́ ẹ̀kú ti sun láti ìjọ tí wọ́n tẹ́tí ń ṣẹ̀záàmù bóyá òrùpá àwọn afọ́ fún ọ máàkì àwọn àwọn ògbé yàrá ah, lọ bá ìmáàmù ìmáàmù ọba bẹ̀bẹ̀ wọ́n sì ti wí fún wọn pé sixty náà ni pasma just sixty èbó yẹn fún wọn ti ka tí àkótó di èní ìjọ tá n ṣe ẹ̀sáàmù ọ̀rẹ́ mi gbogbo orú àìmọ́ ní hímà ni jẹ̀mọ́ tí ẹ bá ṣe pé àwọn ọmọ tí wọ́n ti ń wọ yunifásitì ní ìsìn tán dàbí ẹ̀yìn tí orí bá ń fọ́yàn níjọ́ ẹ̀sáàmù èyí ò mọ̀ bẹ́ẹ̀ lọ́n pé kó lọ ni èyí ò fẹ́ ṣe ẹ̀sáàmù yẹn ṣùgbọ́n nísìn bí ẹ̀gá bá ń sunkún yóò gba tó bá ń súnmú ó ṣe kíni yóò sáré gba kílíníìkì lọ yóò lọ sọ pé òun ṣèṣàmù léde tó lọ́wọ́ pé tọ́mọ mi tún pẹ́sẹ̀ mí ìṣẹ́ẹ̀tì wọn ní máàkì ẹ̀ lé bí níbi iṣẹ́ ẹyọ kan àárọ̀ ọmọ fífítì tọ́rẹ̀ ẹjọ́ òun ṣẹ́yìn pé wàhálà ti dé ó ṣàkàn pé táwọn màmí tún pẹ́sẹ̀ sẹ́ẹ̀tì owó ò ní le bí ìgbà tí táwọn bá sì máàkì pé ẹjẹ́ ìjà sàánú rẹ̀ rárá tí tó bá rẹ̀ yàn àárẹ̀ ò tó sọ mẹ́fà rẹ̀ rí tó bá débẹ̀ kọ́rẹ́ bí èèyàn á lè kọ́ ohun tó fẹ́ kọ́ tán báyìí wáṣà máa fi lò tútù pé ọ̀rẹ́ mi tó tán tó wá ní síbú ẹ̀ ti yàtọ̀ kò sí himma kò sí determination wọn làwọn àbúzọ kúkú wọtú tọ́màì fi bulughi al-amali tujibu al-ijtihada fi at-talabi wa shiddata al-hadari min fawti al-ma'mul albakilu fakirun láyú jẹ́rù àlàfọ́kànlì a ní pé ahun eh, ahun olùsì tí lè yẹn súnmọ́ tòsí rárá ìbẹ́pẹ̀ láláì olùsì olósì ní tí olóhun torí pé ahun in tó jẹ́ olùsì ni pé ebi ọmọ apá torí pé kò fẹ́ fáwọn èèyàn lóúnjẹ òun náà ní ṣe kí ni o yóò tún á ti sábẹ́ tẹ́kù olóńgbò ó gbé البخيل فقير لا يجر على فقره téèyàn bá ya aláìní ọlọ́run máa ń fún ládàá torí pé ìṣesí yẹn àdánwò ni làtúbùlàwù nà fi amwalikum wa anfusikum àìlówó lọ́wọ́ àdánwò ni lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n èèyàn bá ti ya pé kò wá ní ọlọ́run wàá fún yẹn ní ẹ̀san lórí sùúrù rẹ̀ but òun ti ẹ̀ bàkíìlù ó sọ̀rọ̀ ẹ̀dá láìní ẹnìkan wà míìkì agolo kan ọsẹ kan ní wọn náà ó sì lówó kó lo míìkì ẹ wàá sí <laughs> lágbára dé ni pé ìwọ tó o bá tó wá ń lo míìkì àbó wa البخيل kí ni o fakiru láyé jẹrù olówó ní waṣọ mo ti sọ ìbẹ̀rẹ̀ náà kò sí pírọ́blẹ́mù kò mí pé olówó nígbà kan náà yóò máa lówó yẹn lọ gbogbo ìgbà nígbà tó o níyìn náà wọ ìbọ́lọ̀ ló fún ọ méjì máa ti ń wọ ṣọ́ọ̀ṣì ẹ̀ oríṣiríṣi òṣàṣẹ sànú wa ni tó kúkú pé kankan náà ni wa wà láì wọ́n bẹ́ẹ̀ o sì ní lówó mọ́ o wà tún ní balada albakilu má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tó o bá ní kí n táwọn èèyàn ò sì mọ̀ ni pé tó o bá ń fún èèyàn náà ní máa pọ̀ sí i ìjọ tó o bá sì ní tẹ̀yìn kan bá tọrọ kò sí ni láàárín mo fẹ́ lẹ́nu ọjọ́ kílẹ̀ ní láàárín Wednesday sí èní àwọn táwọn bá mi gbé ẹ bá ń sọ báwọn èèyàn kan fún mi lówó wọ́n ti lé twelve àtàlẹ́ iṣẹ́ àwọn èèyàn fún mi mo fẹ́ pè ọ́ sí yọ kúrò ẹni tí ń fún ẹ̀yin anábì wí fún Hizam ibn Hakim àbí Hakim ibn Hizam ó ní innahu la halwun wa murr ó dùn ó sì korò ó dùn lọ́dọ̀ ọ tó ń gbà ó korò lọ́dọ̀ ẹ̀ tí mo jáde ó rọ́jú ni wọn every time wọ́n ṣàwọn kí wọ́n bẹ́ẹ̀ gbowó kí wọ́n bẹ́ẹ̀ gbowó you have to take that responsibility ìwọ náà ló sọ ẹni tó lówó yẹn bá ń bọ̀ àmọ́sálásí yóò máa ń ṣe pé kátẹ̀ máa identify wọn. ẹ rọra àwọn èèyàn pẹ̀lú bùkátà àti yín náà ó ti pọ̀ jù tí èèyàn tí ẹni ká máa bá yín béèrè owó lọ́wọ́ wọn tí ẹni ká bá tún tiẹ̀ lẹ̀ gèlè o ṣùgbọ́n òní ti ń léwájú ọlọ́run nígbà tá à ń sọ fún wa náwó náà má bùkátà rẹ lé àwọn èèyàn bùkátà tó lórí ìjókòó yìí láláì túnra ṣe èèyàn kankan nígbà tó ní pé ìmáàmù ẹyá mi lówó ni èmi ń solówó ọlọ́run ṣe wà lówó ni solution ni pé ẹ wà jọ do responsibility mélòó mélòó àwọn èèyàn lásákò ládùúgbò wa nítorí àwọn tí wọ́n ṣàṣọ pé ẹyá mi lówó ẹyá mi lówó ẹyá mi lówó tá má ti rí táṣọ rẹ̀ títí ń lọ gétò sí pé kò ti yàtọ̀ lọ́wọ́ àfà the problem tó tún wá ṣẹlòmíì ó ní pé yóò wá bá yín pé ẹ bá sọ brothers kan fún un lówó yóò tún wá lọ báwọn brother yẹn lẹ́yìn tẹ́yìn bá wá dìde mọ́sáàsì pé ìkan náà brothers wa ní ìdí owó yóò máa wò pé àbíkẹ́ pé ẹni pé ẹ sì bá wa sàánú brother yìí ìjọ yìí bá ní àná brother wò ti máa ń ẹni tí ò lè fọ́ mọ́ra gbà ah, láì tí gbogbo ọjọ́ tí màá bá fọ́fà ìlú ẹ̀yìn ni màá máa kówó rẹ̀ fún yóò máa ràn yín sí mi yóò sì tún máa bọ́ mi lẹ́yìn ẹ ṣàánú àwọn èèyàn náà gbogbo àwọn èèyàn tó lówó léwájú ọlọ́run go into responsibility ẹ̀yin mẹ́rin márùn wọ́n lè ní five hundred thousand àbí ẹ̀yin mẹ́wàá ẹ kó jọ fifty fifty thousand lóṣooṣù kí wọ́n jẹ́ nọmba three nọmba four tí ó kù má jẹ́ nọmba one torí tó bá ti gbowó ilé mọ́fẹ́ dá yòókù yóò tó wá jẹ àwọn èèyàn ó bàjọ àwọn èèyàn jẹ àsìkò ti lọ jàre ibì kan wà tó omi túnde albakhilu fakiru la ẹjẹ ń dá dúró mi nígbà tá a ti sọ fún àwọn èèyàn pé insha Allah aago mẹ́sàn gbogbo ẹ̀ máa rándọ̀ insha allahu ẹ̀yin tó kù náà a máa gbìyànjú láti sọ lẹ́yìn fọkànrán ilé asọ́bùrù àdá ọ̀tùfìdúrí wàlá àṣùbà ní ṣíra àti mẹ́ni ọ̀rọ̀ ìfà àlàfà fẹ́ sọ fún wa izzatu nafs báwọn sókè kéèyàn kẹ̀mí rẹ̀ kéèyàn dúró ṣinṣin lórí ìtàn kéèyàn mọ yẹyẹ ààrẹ ó ti yẹ báyìí náà ìṣẹ́rí kó jọ mọ́ ìta ń bá wù. àfáàní as-sabru ala atshi durri kéèyàn ṣe sùúrù lórí òǹgbẹ ìnira ó béèyàn ju kéèyàn lọ mu nínú ṣeré àti mẹ́ni omi ẹni tí ó máa sọ̀rọ̀ bú ọ lẹ́yìn àbí lójú rẹ̀ mọ́nù ò ní kí èèyàn máa ṣìrègùn ṣe sùúrù lórí ìṣesí rẹ tó wà má lọ yẹ̀yẹ́ ara rẹ nípa ìmọ̀ túnà àṣírí ara rẹ sórẹ́ni tó lọ ń bá yẹn ìjọ tí àwọn èèyàn bá wá bọ̀wọ̀ sórí ìwọ tó bá máa ń tọrọ owó fira rẹ sí position ọjọ́ kan kò bá lówó lọ́wọ́ kò wá wò káwọn èèyàn wá tọrọ now the feeling tó máa ní pé díẹ̀ tó wà lọ́wọ́ mi èmi ò máa ń tí ó ṣẹlẹ̀ orí bí wọ́n ti fi yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn tí wọ́n ní tó rò pé ó gbọ́dọ̀ fún mi náà á dúró tó gbà ní lásù kí ẹlòmíì wọn bá calculate ìgbà tó oṣù wọlé nìyẹn. wọ́n ṣe bẹ́ẹ̀ kò sígbà tí ò ti há sórí káà ní ẹjọ́ ẹkú òjò tí ń rọ̀ yìí o òjò kan ní kí o ó ti béèrè lọ́wọ́ àwọn èèyàn pé sọ ti wọlé sí wọn lọ́wọ́ àbí ò wọlé afáàní asọ́dúró àpọ̀ṣe tòrò kí n ṣe sùúrù lórí ìnira òǹgbẹ ó béè ju omi tútù tí ọ̀tún wa máa fi ọ́ sì rìkú lọ bàlọ́ọ̀tù bá ní ó بلوت بني الدنيا فلم سوى سوى من غدا إلى بها الله أكبر bẹ́ẹ̀ ni ó jà. Wàlá dáyàrá ni. Wàlá dáyàrá ni wà dé. Wọ́n ní yóò bèèrè láàárín. مال وليس الغنى إلا عن شيء لا به قرن بقى سماه مشارف لسه القناعة nínú ìdí ẹ̀rí ṣe rízàtù nafsi ẹni tí ẹ béèrè àwọn èèyàn máa ń rò pó ní ni ó sì béèrè ṣùgbọ́n tó o bá ti ń béèrè o ti ń gbé ìjọmọlúàbí rẹ o ti fi ń wọ́lẹ̀ kò sẹ́ni tí ẹ̀ máa ń ṣàkóbó olówó ẹ̀ tí ó fún yàn o ó gbọ́dọ̀ dálà ara rẹ kó sì tà dálà ṣùtì ẹ bá àfi tó bá ń gbé fún mi two billion náà tẹ́ ẹ̀ bá fún wa ọlọ́run fún wa ẹ gbọ́dọ̀ tọ́ bá pò yín ni two million continue ṣùgbọ́n ẹjọ́ ẹ̀ ẹ̀yin náà lọ́lọ́ lè rán sí ẹ̀wọ̀n kọ́lọ̀ náà ni ó ṣe ṣùgbọ́n wà láàyè irúgbẹ́ ti mẹ́rin ṣéun náà ni àwọn tẹ́ ẹ ṣe fún láṣẹ ẹ̀ wọ́n sórí ire owó yìí ṣe ń pọ̀ sí ẹ ẹ ṣàánú ó ṣàgbéra rẹ sípò pé ìwọ ni ẹrú òun lọ̀gá kò sí ẹni tí ó tọrọ ìjọ tẹ̀yìn bá ti fẹ́ fa ọkọ̀ bẹ̀rẹ̀ owó kò ní ìgbà náà nù bàbá mi ni wọ́n ń bí múlẹ́bù rẹ̀ ọlọ́run ni kò rẹra rẹ̀ lẹ̀ mi kò rẹra rẹ̀ fún yìí làbá fi gbégbé asọ́bùrọ̀ àlàáfíì àdúrí làṣọ́rùbù min ṣírí àti mẹ́ni. Anábì sallallahu alaihi wasallam, ó ní máa nákọ̀ọ́sọ̀ sọ́dàkọ́tù min mali. Bí ẹ bá ń fún yẹn ní sàárà tó ń fún yẹn sọ́dàkọ́, owó yẹn dínkù. Wa ma zada Allahu abdan bi'afwin illa izza. kò sẹ́ni tí ó máa sọ pé ebi ń pa mí tó tó sùn lẹ́yìn ní yẹ̀yà ara mi gbé ga ẹni tí ò tọrọ owó táwọn ẹ̀wá nígbà ẹjọ́ ẹ̀ afẹ́ dáwó mọ́sálásí torí pé kò tọrọ ni ó sì ń dírẹ́sì ó sì ń farabalẹ̀ rẹ̀ pé pé àfáà tọrọ owó hundred thousand la need ìfẹ́ <laughs> kò sí àwọn èèyàn ọmọ wo tó bá ń gẹ fìlà rẹ tó ń fara balẹ̀ wọn ànímọ̀ pé kò sí ó sì pè rẹ wọn máa kà ọ sípò ìjọ tó bá ti di pé wọn náà wá ń tọrọ wàhálà yìí wọn yẹ yàrá rẹ izzatu nafsi wa ma zada Allahu abdan bi'afwi illa izza wa ma tawada'a ahadun lillahi illa rafa'ahu Allah kò sẹ́ni tí ọ̀rẹ́ ra rẹ̀ ńlẹ̀ fọlọ́n àbítọ́lọ́wọ́n bá gbé ga ni ṣùgbọ́n ṣá níbi àdìsí ẹni pé wa ma zada Allahu abdan bi afwin illa izza bí ẹ bá ti ń tọrọ lọ́wọ́ yẹn ò lè ò lè wà lókè lórí rẹ̀ ọmọ rẹ̀ rẹ̀ lẹ̀ bàbá fi sọ pé mú kan as-sabru ala atshi ad ọmọ kan náà ẹlòmíwà lè gbọ́ ẹ lórí ìjókòó yìí bí òṣìṣẹ́ ṣé tó bá ta bá rẹ́ni tó lè sàánú wọn ṣé ká má ṣe tó o bá lágbára má tọrọ tó o bá lágbára rárá má tọrọ owó sórí ìmọ̀ tọrọ méjì ni máa kó bá yẹn tẹ́nìyàn bá fún ọ ó lè dá nǹkan lẹ̀sẹ̀ lọ tó o bá lágbára má ṣì mí bọ̀ tó tẹ́nìyàn bá ní tó o sì mọ̀ pé ó ní tí ò fún ọ ó lè jíyàn já kàn pé á o sì lówó o sì fún mi nídìí sì ni ọba tí wọ́n fún yàn òun ló lè rọ ọkàn ẹnìyẹn kó fún yàn kàkà kó bẹ lọ́hùn ẹ kan bíbá ẹ pé akpèlè ilẹ̀ àrọ́bì kan ẹ pé ọlọ́run dàpọ̀ tó bá wà lọ́dọ̀ ẹni ìjọ fún mi tí ọba sí kó mọ̀ fún ṣùgbọ́n tó ti gbé ọkàn rẹ sọ́dọ̀ tó bá dọ́dọ̀ kódà kọ́ wá ní ẹjọ mo bùkátà owó wá ní kò sí kò yẹ kó bínú sí ṣùgbọ́n ìṣesí tó fira rẹ sí èyí òjò bínú sí o ti gbé e sípò pé àìfún mi rẹ àìlá tèmi ni bàbá mi ní rárá tó bá fẹ́ jọmọlúàbí yẹn dáadáa wájú ọlọ́run asọ́bùrọ̀ àdá àtúnṣe dòrí àwọn ìṣòrùbù jama ìwọ tó bá wá ń ṣe dáadáa má torí pé a ní káwọn èèyàn má tọrọ lọ́wọ́ rẹ̀ tọwọ́ fún ẹ ọlọ́run pé àwọn èèyàn ń kàtígórì àwọn kan wà tó yẹ pé wọn ó béèrè ọlọ́run sì mọ̀ pé wọn bẹ ọlọ́run nílẹ̀ bá pẹran tán fàkúlù minha wà á tó ìmùl ráìsà ẹ̀lkọ́ní àwọn ìmọ̀ àtàrà ẹ̀lkọ́ní àlẹ́ni ànábì ọlọ́run nílẹ̀ bá pẹran tán ẹ̀jẹ̀ ń bẹ ẹ tún wá fún àwọn bá ìsàlfàkìr àwọn tẹ̀wọ̀n pé kò sí kankan ẹ lọ fún wọn ṣe nígbà téèyàn bá lọ ń fúnyàn láláì tọrọ àdúrà tẹni ìyẹn ó ṣe fúnyàn téèyàn sọ̀rọ̀ kó bùkátà yóò ju tó bá tọrọ fún ẹ lọ́wọ́ ara ẹ lọ torí pé yóò pé ọlọ́run ah, ẹni yìí wá sórí fún mi láì ṣe kí mo dọ́dọ̀ rẹ̀ bíi pé bùkátà yóò dúpẹ́ fọlọ́ yóò wà ní ọlọ́run gbogbo bùkátà ẹni ilẹ̀ tó pa tó bá jí lórúkú tó rántí ara ìwọ ní ọ̀rẹ́ tí ah, ẹni tó fún wa lówó ń wò pé ìgò láti fẹ́ rí owó pọ́n ti bí n bá fẹ́ ẹ̀yọ̀ kan sì ṣe lọ gbọ́ ìmọ̀ tí gbogbo ilé tán ẹ̀fọ́ ti gbé táwa ń dààmú pé bọ́lá ti fẹ́ rí owó yìí yẹn fún hàn fún wa òde áfúlà gbogbo ẹ̀ tá a màrí wọ́n tí a bá ti ìwọ náà má dúró ni pé ó gbọ́dọ̀ wá tọrọ ni ó gbọ́dọ̀ wá fẹnu ẹ bolẹ̀ báyìí wọn ṣe báyìí allahumma ati eh? munfiqan wa wa ati mumsikan talafa anábìrin gbogbo ojoojúmọ́ ayé ayé ta ọlọ́mọ ó pọ̀ sí lọ́dọ̀ tí gbogbo ẹni tí ó bá ti wá lòun ní fún yàn ọlọ́dà mọ́ ráǹfààní ṣe ń owó ẹ̀ torí ìdí náà a sọ fún ọ pé kí ìwọ mọ̀ máa tọrọ ṣùgbọ́n wọn tí wọ́n mọ̀ ń sọ pé rẹ̀ ni ń ọ bá ti mọ̀ pé ní ìdí rẹ̀ rẹ̀ ẹ wá rí ìwọ tó ń tọrọ àfáàní ṣe sùúrù lórí òǹgbẹ ìnira òǹgbẹ yìí ó lè wá sọ́ngbé ọ̀sánzù ah, ọ̀la ẹ̀ tí bá tún lọ sí mẹ́kà lọ́dún tí ah, ah, mọ̀ ètò ayé arú ilé náà kò ẹ̀ bọ́ yé ẹ̀ bọ́ yé ọ̀gá ìwọ̀n bó wọn fi ti tó báyìí kó dàbí pé mo wọn sáìsì yìí ẹ̀ tó ti gbọ́ yẹn náà ọ̀la èyàn ọ̀fẹ́ lè bọ́ aṣọ pé ẹ gbà mí tèmi tí mi mọ́ gbà lọ́wọ́ ni mo ṣáà ti ń wo náà kó lè mo ṣe ń wo pé sáàsán tí mo fún lánàá náà lè máa wò ní jimá lé asọ́bùrọ̀ àlà àtúnṣe àdúr áwọ̀ ẹ̀ẹ́n torí ìdí náà ẹni tí yóò bà tiẹ̀ jẹ́ wọ́n tọrọ lọ rẹ̀ wọ́n gbà torí pé ẹnu máa ń gbéyàn ẹja gbọ́ báyìí torí àkókò gẹ́gẹ́ bí àdéhùn bẹ́ẹ̀ lọ́n kó wọn ràn wá lọ́wọ́ a nínú àwọn àgbàlagbà a sì wò pé ká máa pẹ̀tọ̀ tiwọn náà bárakàlá fẹ́kù ìbéèrè kan péré ẹyọ ni táyọ̀ yọ̀ǹda fúnra wọn nínú gbogbo yìí ẹ̀yọ́ gbèlè abìmí lẹ́yìn kò sẹ́jọ́ yọ̀ǹda ara ìgbà gangan mú ṣe yọ̀ǹda fún wọn náà eh, ọ̀rọ̀ fíkì ò lélẹ̀ tọ́ nígbà tó yẹ pé yìí náà mo ti chúùsì gbégẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí da obìnrin àfáàní ó dàgbọ́ àwọn àdìsí ká fẹ́ ta pọ́ra wọn ṣé bó la ṣe lè yẹnjọ́ àdìsí a máa ń mú mi lórí dúró àti àdìsí tí ó lánàá mi gẹ́gẹ́ mú mi lórí dúró <clears throat> eh, àdìsí tó ní a má mú mi lórí ìdúró so àdìsí Abu Hurairah radiyallahu anhu so wa arda kódà anábì ní tó o bá mú ga kéèyàn tọ́ ọ bọ̀nà fún púpọ̀ jáde irú eléyìí náà ń pè ní gẹ́gẹ́ pé anáfíù so àdìsí tí ó ní anábì mú mi lórí ìdúró àdìsí Ali radiyallahu anhu kódà ní ìjókòó kan ó rí báwọn yẹn ti ń gbọ́ èyí tí abúrera ń sọ àtàwọn mi ọwọ́ á mú àmọ́ pèpè bẹ́ẹ̀ bá ń gbé kọ́ọ̀pù omi ọwọ́ á mú un lójú àwọn èèyàn lórí ìdúró ọwọ́ á ní omi tí mo mú yìí mo fẹ́ fi yí eyín gbé èmi rà nábì tí mo mi ní kíni lórí ìdúró so ọ̀nà alimami abdulbar ibnu abdulbar al-andalusi ọ̀gáìrò min al-ulama wọ́n ṣe jámù bayna hadithayn àkọ́kọ́ èèyàn ò gbọ́dọ̀ sọ pé dandan ìkan ló correct méjèèjì ọmọ jẹ́ ó fẹ́ jọmọ́ ikhtilaf tawad ṣùgbọ́n gbàgbẹ́gbẹ́ náà sọ̀hábà támánàbí lùgbàgbọ́n kò lé lórí tó ti bá ní ìsìn so nígbà náà èèyàn fẹ́ sọ pé kò sí èdè ìṣe tí ọ̀dà ṣùgbọ́n èyí tó wá fihàn lọ́kàn balẹ̀ jù ó ní èjì ṣẹ́kọ̀lá Albani sọ àtàwọn míì náà kí ni wọ́n wí wọ́n ní kéèyàn bá wà ní aldir tí ò travel ó dókòólẹ̀ tí ò travel gbogbo àwọn tí wọ́n ń sọ bánabi kan mọ́ mi lórí ìdúró yẹn nígbà tánabi ń bẹ lé tí ò travel ṣùgbọ́n ibi tá a lè gbé ọ̀rọ̀ títí aṣíwájú wa Ali yóò rọ́dìyàn lọ́wọ́ àánú sí O n'ipe pé in tóun describe pé lórí ìrìn lórí travel ó ti bá ní lórí ìrìn àbí lórí travel so tẹ́lẹ̀ ìjúwe pé tí ẹ̀ bá gbé omi báyìí ní ìsìn tó bá ń rìn lọ lè mú bò tó bá ti dúró kó farabalẹ̀ tá a bá wá bira náà ní ìsìn èwo ló fìyàn lọ́kànbalẹ̀ tó bá mú mi gan ṣé kò máa rìn ní tó ẹ̀kú lè àbí kò dúró náà tó yẹ pé kò sí jó lè ṣẹlẹ̀ àbí kò dúkú lẹ̀ tí òun mọ̀ ẹ jẹun náà kan máa jẹun rìn kan máa jẹun lórí ìjọ ẹ̀rí pé ìgangan ní ìmúyàn tí yóò fi wá máa jẹun rìn nínú ọ̀wárí mùmùrú àkú òun ni káwọn afá aláàdì sí rí ẹgbọ́n máa jẹun rìn wọ́n máa rí àdìsí ilé ìyá rẹ̀ wọ́n àti pé ń dọ̀rí kòsòkò tí ń súnmọ́ bẹ́ẹ̀ <laughs> tàbá pẹ́ mọ́ ojú gbẹ̀yìn so torí ìdí náà ìtàfi wá mú ọ̀rọ̀ tí Abu Hurairah jùlọ òun ni qaida usuliyya tani al-munfi muqaddamun ala al-musbit wí sókè al-munfi ni gbogbo tó bá ti sọ pé nǹkan sí a bá ṣe wà ní ìsìn tán bá ní kò sí náfìlà lẹ́yìn ìṣá ìtẹ́nìkan ní náfìlà wà lẹ́yìn ìṣá ìfìtìrọ̀ ọ̀gàn náfílà ìṣẹ́ ìta bá lè sọ pé ọwà lẹ́yìn tá a ti rí tí ń takora wọn ó lè jẹ́ pé èyí tó rọ́ǹgì lápadà mú kò sí náfílà lẹ́yìn ìṣẹ́ téèyàn bá ṣe kò sẹ́ni tí ó mú yàn mò ń fi lè sọ̀rọ̀ kì í ṣe pé báyẹn gangan lórí o náfílà ń bẹ lẹ́yìn ìṣẹ́ kò sí sẹ́ni tó takò tẹ́nìkan wá lọ́wà tó bá lè jẹ́ pé ẹni tí ó ní ó wà yẹn ló correct tó bá dàlù kíyàmà ẹni tí òkè ò ní gbẹ̀sùn torí pé náfìlà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ẹgbẹ́ ẹni ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ìṣá olóṣè ni olókọ̀rẹ́tì ẹ̀yin tẹ́ ẹ ṣagídí tẹ́ ẹ lọ kí yẹn ẹ̀yin ti rògbò lẹ́nu máa ń sọ pé èyí tó ní ẹ má ṣe ni ẹ máa fi síwájú èyí tó ní kẹ́ ẹ ni o torí pé èyí tó ní kẹ́ ẹ ṣe yẹn ò kú jẹ́ dandan tẹ́lẹ̀ èyí tó ní ẹ má ṣe ti sọ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ ó dìlẹ̀ tẹ̀sẹ̀ fún yàn al-munfi muqaddamun ala al-muslim dé níbi nǹkan ọ̀ràn yìí ni a níbi nǹkan tí èso ọ̀ràn yìí òtún láti jẹ́ bí ọ̀ràn ẹ̀yàn àfi ká rí ẹ̀rí tó ní àṣẹ àtúnṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbogbo ìbáná ẹ̀hún wọn láwọn explanation mi ṣùgbọ́n eléyìí tí mo ṣe yìí náà tó kọ́lọ́wọ́n bá aláàkó fún alágbọ̀ yìí barakallahu li wa lakum wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. آمين وأنتم جزاكم الله خيرا Thank you.